everything. orúkọ mi ni Israel Mobọ́lájí Tèmítáyọ̀ Ọdúnayọ̀ Olúwafẹ́mi Owólabí Adésànyà ọmọ ọba ni mí tomorrow is one and done.